Dialogue for fluency. Mo rẹ̀ nìkan lọ́jà. Fún kínní. Láti máa fi sùn. Ṣé ó tóbi dáadáa? Kò tóbi púpọ̀. Báwo ló tó? Ó tó ẹsẹ̀ mẹ́rin. ra kan fún mi kó tó báwo kó tó tìrẹ náà ó dáa wá gbà lọ́la o o ṣeun. Dialogue again for fluency. mo rẹ nìkan lọ́jà. Ja fọ́nkẹ́nẹ́ láti máa fi sùn só tóbi dáadáa kò tóbi púpọ̀ báwo ló tó ó tó ẹsẹ̀ mẹ́rin rà kan fún mi kó tó báwo kó tó tìrẹ náà ó dáa wá gbà á lọ́la ó ó ṣeun.